ولو عشت ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تصير إلى القبر تبال لك كلاي tí wọ́n tún wá bọ́ fẹ́ gbẹ̀rún méjì kún kò sí tàbí ṣùgbọ́n ìpè ọjọ́ kan ọjọ́ kan tó padà filé ayé sílẹ̀ ni. àmọ́ ike oníkálukú wa kò sẹ́ni tó fẹ́ kú àti ìfẹ́ láti wọ àlìjánà nígbà tó ti pé kó sì lè rọ ẹnìkan kan lọ́rùn láti wọ àlìjánà láì jẹ́ kókú kò sẹ́ni tó rọ̀ lọ́rùn láti wọ àlìjánà láì kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó wù láti kú nínú wa àwọn ń sá fún kú ṣùgbọ́n ikú yẹn ọlọ́run ọba ní ọ̀rọ̀ wa dàbí ẹni pé à ń sá lọ bá ni. Olo, àbá níwájú qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila alimi alghaybi wash-shahada fayunabbi'ukum bima kuntum ta'malun fi yé wọn ikú tẹ̀ sá fún yẹn yọ pàdé yín níwájú o yọ pàdé yín níwájú torí pé ni wípé a ti fi rárá ọlọ́run ní iwájú ni ọ pàdé yín àwọn adáyín padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba rínúróde ọba tó mọ àti gbangba níbi tí ó ti fún wa nírò n'ipanta ń gbèsè nílé ayé yìí báyìí kí ni ní gbẹ̀yìn ọjọ́ gbẹ̀yìn náà ni ọjọ́ tí ó wà lẹ́yìn ìgbà tí ilé ayé yìí bá tán tara lẹ́sàn-án rẹ̀ àti gan ka gbàgbọ́ pé ọjọ́ gbẹ̀yìn yìí ń bọ̀ min arkanil iman orikun kání nínú orikun gbàgbọ́ ododo o le jẹ́ múmìnì tó bá sáì gbàgbọ́ nípa kọjọ́ gbẹ̀yìn ń bọ̀ ó wà nínú hadith ní ìgbà malayika jibril aleyhi salam tó nabi muhammad sallallahu alayhi wa sallallahu wa sallam níbi tó wá ṣe ìbéèrè akhbirni. anil iman sọ fún mi nípa imani ìwà anabi sallallahu alayhi wa sallam kí là ń pè ní imani anabi ti dá lóhùn ó ní an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi yóò hàn sí ọ nínú nǹkan mẹ́fà eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó fi túmọ̀ al-iman a rí i pé wal yawmil akhir ọlẹ́lẹ́ karùn-ún kó o ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn pípé ọjọ́ yìí ń bọ̀ ọlọ́wọ́ bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul baqara ayé ẹlẹ́kẹrin ọlọ́wọ́ bá ní والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n gba ń ta sọ̀kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n gbàgbọ́ wọ́n sì gba ń ta sọ̀kalẹ̀ ṣáájú wa anabi sallallahu alayhi wa sallam wọ́n gbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo sí alukur'an wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tó ti síwájú atawurọ injil àti azabur sọ̀xùfù ibrahim àti sọ̀xùfù musa wọ́n ní ìgbàgbọ́ sí àwọn tírà yìí báyìí ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ká gba alukurani gbọ́ ká sì gba àwọn tírà tó síwájú gbọ́ òun náà ni wípé alukuran agbọ́dọ̀ gbà gbọ́ agbọ́dọ̀ gbà gbọ́ lápapọ̀ àti lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n àwọn tírà tó ti síwájú yẹn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí àwọn òun náà ni ìgbàgbọ́ àpapọ̀. eléyìí tó ṣe pa àdánkókó ìyẹn ni pé ká gbà wọn bá sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ àtẹ̀wúrọ̀ ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń azabur kankan ibrahim ṣùgbọ́n in detail kò sẹ́ni tó bẹ̀ ọ́ bí kíkọ́ máa sọ pé ó wà nínú matthew orí báyìí ẹsẹ̀ báyìí eléyìí tó ní láti kà kọ́ ọmọ alẹ́fọ́ sí wẹ́wẹ́ kọ́ ọmọ gbogbo àṣẹ tó wà nínú ẹ̀ kò sì máa ń tọ́lọ̀ wọn bá là gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ òun náà ní kíni al-Qur'anul Karim. wa bil akhirati hum yuqinun wọ́n sì tún jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ gbẹ̀ndẹ̀ al inú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn ọlọ́wọ́n bá tún ní Allahu la ilaha illa ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا جابوا سواء سورة النساء آية آية كجي أولني أبغاني nínú àyà yìí ọlọ́run bá fi ń yé wa ikú wọn lọ́ òun náà lọ́ba tó ṣe pé kò sí ọba mi kò sí nǹkan mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣoṣo ọlọ́run bá lòun búra o ikú wọn kó yín jọ ọjọ́ gbẹ̀ndà kéyàmà kò sí tàbí ṣùgbọ́n nípa pé ọjọ́ yìí ń bọ̀ ta lẹni tọrọ rẹ jódodo tó ju ọ̀rọ̀ Ọlọ́run ọba lọ kò sí. báwo láti wá gba ọjọ́ gbẹ̀ndà kéyàmà gbọ́ báwo láti ṣe gbàgbọ́ bá ti ṣe gbàgbọ́ òun ní ká ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ tó ní ìgbàgbọ́ tó ṣe ká ní ìgbàgbọ́ òdodo eléyìí tí tàbítàbí ò lè wọnú ẹ̀ ike ọjọ́ kan ń bọ̀ ọjọ́ yìí òun bá ti fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí òun náà lànàbẹ̀ sallallahu alayhi wa sallam ló fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí ó wà lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọjọ́ yìí ó dé lẹ́yìn gbogbo abẹ̀mí bá kú ọlọ́run ọba ó gbé gbogbo wa dìde lẹ́yìn ikú wa ní ọjọ́ tó ṣe pé yóò ṣe ìṣirò fún wa láti san wá lẹ́san lórí níta àgbélé ayé ṣe. bákan náà ọ̀ràn ló jẹ́ ìpè ńgbà tá a wá gbàgbọ́ wípé ọjọ́ kan ń bọ̀ fún wa ká jẹ́ ni tó ṣe pé yóò wá ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kí làá fi ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí jọ kìí sì ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti rí pa àjòyè kìí ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti jẹ́ni tí ó jẹ́ abẹnugan láwùjọ ọ̀nà wo la gbà láti ṣe ìpalẹ̀mọ́déjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọ̀nà tá a máa gbà láti ṣe ìpalẹ̀mọ́déjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà òun náà ni bi fi'li at ká máa ṣe àwọn nǹkan tó lọ́n fi pa wá láṣẹ. Kasi jìnnà sí gbogbo ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa eléyìí ni bá ti ṣèṣe palẹ̀ mọ́tẹ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà. ṣe ẹnìkan wa mọ̀ nípa ọjọ́ tọ́jọ́ yóò débi sẹ́nìkan ní déètì rẹ̀ lọ́wọ́ ìjọ wo ni ó dé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ àwọn mọ̀lẹ́kà tó súnmọ́ lọ́wọ́ ọmọ nípa rẹ̀ àwọn aránṣẹ́ tó lọ́wọ́ bá rántí gbogbo àgbáńlá yé anabi sallallahu alayhi wa sallam kò má dé tirẹ̀ àwọn anabi yòókù kò sẹ́ni tó má dé tirẹ̀ torí ẹ̀ malayika jibril alayhi salam nínú adé ti ta wíṣáájú yẹn ó bi anabi sallallahu alayhi wa sallam lè ani sáà ìjọ wo ni ìjọ gbẹndẹ alqiyama ń bọ̀ gánà rí anabi ni mal mas'ulu anha bi a'lama min as-sa'il. èmi tó fi léèrè nípa rẹ̀ èmi ọ̀mà nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mà nípa rẹ̀ èyí tó ga jù nínú màláíkà Jibril kọ̀mọ́jọ́ wò níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ń bọ̀ èyí tó anabi Adam anabi Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nípa ajọ́ wo òun lọ́jọ́ gbẹ̀ndẹ̀ ń bọ̀. báwo wá là wá tá a jẹ́ kúrúǹtù tá a mọ nǹkan kan dára mà báwo la ti ti fẹ́ mọ́jọ́ tí ọ̀gbìn dàlùkì mọ̀ ń bọ̀ kò sẹ́ni tó mọ́jọ́ ti ń bọ̀ torí ẹ̀ láti ìgbàdégbà láti ayédáyé láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa gbọ́ nípa àwọn òpùrọ́ tí wọ́n máa purọ́ sọ yìí pé ìgbà báyìí la yọ parẹ́ ìgbà báyìí la ẹni tó fi déètì lélẹ̀ tó sọ pé ìjọba oṣù báyìí lọ́dún yìí ó náà nílé ayé ọ̀parẹ́ ṣùgbọ́n nígbà tí déètì dé kò sí ní tó ṣe ilé ayé ilé ayé ọ̀parẹ́ wọn á bi léèrè èyí ti rí ẹ sọ pé ilé ayé ọ̀parẹ́ rónì àrà mi pé yọ ọ̀parẹ́ ó ní bẹ́ẹ̀ ni ní tó ṣẹlẹ̀ ni miscalculation la hawla wala quwwata illa billah ìmọ̀ tó ṣe pé ẹnìkan ò mà nípa rẹ̀ àyàfi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni onìkan ló mà nípa rẹ̀ eléyàn ń bẹ nínú mafatihil ghaib àwọn kọ́kọ́rọ́ ntọ́pamọ́ eléyìí tí ò sí lọ́dọ̀ ẹnìkankan àyàfi ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ọlọ́run ọba ń sọ fún wa nínú alukur'an alápàlẹ́ wọn yasalunaka ani saaca ayyana mursaha qul innama cilmuha cinda rabbi. لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون سورة الأعراف آية 187 قال بيوان النبي محمد صلى الله عليه وسلم ليري nípa ọjọ́ wo gan ìníjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà máa ń bọ̀ dá wọn lóhùn kó sọ pé màá ọjọ́ wo gan ló ń bọ̀ ọ̀dọ̀ ọba mi nìkan wà ọba sì ní ìsàfihàn rẹ̀ ọba ní ìsàfihàn rẹ̀ kò ní ìsàfihàn àkókò yìí sẹ́nìkan ó ti gbàtà àkókò rẹ̀ bá tó náà lẹ́rìí ìmọ̀ nípa wo ń bọ̀ ó wúwo ó wúwo ó wúwo ọ̀tayọ̀ gbogbo lẹ̀ dama kò ní í dé bá yín àfi lójijì o ìgbéǹde alùkìyàmọ̀ ní í dé bá yín àfi lójijì wọ́n máa bi ọ́ léèrè bí ìgbà tó ṣe pé wọ́n mọ̀ nípa rẹ̀ ń gbé ni fi yé wọn eré ànábì sallallahu alayhi wa pé nípa ń kò sí àfi ẹni tó nínú àwọn èèyàn wọn wọn ò mọ̀ bẹ́ẹ̀ ìbá ti pé wọn mọ̀ bẹ́ẹ̀ kí ni tó ma prọfẹsì rọ tó ló ń ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn òpòrọ lásán yọ wàá ma sọ pé lọ́dún yìí o àwọn ti rí pọ́dún yìí la yọ parẹ́ o àti pọ́dún yìí ayé wá sópin tó bá sì wá sópin yẹn àwọn èèyàn máa gbà wọn lọ́sẹ̀sẹ̀ sọ fáwọn yẹn irọ́ lásán ẹni tí ọmọjọ́ tí ebi ọ̀pá yàtọ̀ síjọ́ tó ń wọ́yọ̀ kò mọjọ́ tí owó wọn yàtọ̀ síjọ́ tó wọn rówó kò mọjọ́ tí òun wọ àkísà yàtọ̀ sígbà tó wọn ra sọ̀wọ̀ báwo ló ti wá nímà nípa àjọ wò láyé ń bọ̀ wá sópin ayé tó ṣe pé bí bẹ̀rẹ̀ ìwọ ọ̀mà nípa àgbà tó báwo ló ṣe wá fẹ́ mà nípa àgbà wọn lànà bí sallallahu alayhi wa sallam wọn ni mafatihul ghaibi khamsun àwọn kọ́kọ́rọ́ ń tó pamọ́ márùn ni o lẹ́yìn náà lànà bí sallallahu alayhi wa sallam lọ́wọ́ aka ọ̀rọ̀ ọlọ́run bá tó wà nù suratul Luqman àyà thirty four fa inna Allaha indahu ilmu sa'a dájúdájú ọlọ́run bá nìkan ló nímọ̀ nípa ajọ́ wo ni ìgbéǹde alqiyama ń bọ̀. lárúbáwá aróko kan ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah mata sa'a ìrì ànábì ìgbà oníjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ gánà rasulillah sallallahu alayhi wa sallam wayhak inna sa'ata atiyatun fama a'dadta laha kí ló alkiyama ń bọ̀ ṣùgbọ́n kí ni wọ́n alkiyama ọ̀dà wo pé màá kú wo gan pé màá tí bàbá bàbá rẹ náà bá ti kú bàbá bàbá bàbá rẹ ńkọ́ àwọn náà ti kú táwọn náà bá ti kú bàbá bàbá bàbá bàbá bàbá àwọn ti kú kí ló mú wa lọ sẹbi kú ni táwọn náà sọ pé àwọn òṣèlè ayé mọ ni sẹbi ńgbà tó lọ́wọ́ bá sọ kó tó lòdì pa àrí wọn ma ìwọ náà tó bá ti jọ kàn kọ́ wàá kú jọ náà ni lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan òsì tí ọmọ màlẹ́kà kan òsìsì tí ò ní kú anábì kan òsìsì tí ó máa ṣẹ̀mí láéláé gbogbo apáta náà là kú nígbà tọ́jọ́ kú wa bá pé èyí ti rí tó ń béèrè ìjọ wò níjọ gbẹndẹ àlùkìyà máa ń bọ̀ anábì sallallahu alaihi wasallam wa sọ fún èyí tó pàtàkì jù kése ká máa béèrè ìjọ wò ní ń bọ̀ ṣùgbọ́n kí ni ìwọ palẹ̀ sì kalẹ̀ díjọ gbẹndẹ àlùkìyà iṣẹ́ rẹ̀ ó sì kalẹ̀ díjọ gbẹndẹ àlùkìyà máa anábì ni máàdà àdẹ́tẹ̀lẹ́hà kí ni tó palẹ́sì kalẹ̀ díjọ́ gbẹ̀ndà àlùkìyàmà arákùnrin yìí ni kìí ṣe pé sọ̀láàtù kan ni mo ṣe tọ́pọ̀ kìí sì ṣe sùyàmù kan ni mo ṣe tọ́pọ̀ bí ìbá ṣe wípé mo tó pèsè ìfẹ́ tí mo ní sọ́nà ìfẹ́ tí mo ní sànàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni mo pèsè kalẹ̀ díjọ́ gbẹ̀ndà àlùkìyàmà ajẹ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ al-mar'u ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí ni ìwọ nífẹ̀ẹ́ sọlọ onífẹ̀ẹ́ sí anabi sallallahu alayhi wa sallam ọmọ bẹ pẹ̀lú ọlọ ọmọ bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam táà ní wọ́n nífẹ̀ẹ́ sí táà làwọn nífẹ̀ẹ́ sí ẹni tí a bá nífẹ̀ẹ́ sí lábàárà pẹ̀lú ẹ̀ ẹlòmí bob marley ló nífẹ̀ẹ́ sí wàá bára rẹ pẹ̀lú bob marley tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmù Michael Jackson ẹ bára yín lápapọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm. sọmọkẹ́ tiẹ̀ bọ́ọ̀nù ẹni tó pa ṣetán ó ló ń fi ṣe imam níbo la ṣetán ó ti máa síwájú wọn nínú nání ọlọ́run bá kọ́ dákun kọ́ sànù wa. torí de eléyìí almaru ma'a man ahabba máa wo ta ló nífẹ̀ẹ́ sí kí ló dé tó fi nífẹ̀ẹ́ sí ìwọ àti ẹlẹ́jọ́ máa bẹ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm. hadithi alimami bukhari àti muslim ló gbé jáde ọjọ́ gbẹ̀yìn kò ní dé lójijì bẹ́ẹ̀ àwọn òpònú ti ń dájọ́ sí i wọn ò mọ nǹkan kan ni ọjọ́ gbẹ̀yìn kan dé lójijì bá yóò dé lójijì wá bá wa ṣùgbọ́n síwájú rẹ̀ àwọn àmì kan wà tí ó síwájú táwọn àmì yẹn bá ti dé kò sí ní tá ń retí má kò sí ní tá ń retí má jọjọ yẹn ẹ jẹ́ ká wò ó nínú àwọn àmì. nínú tó tá a mọ̀ tó wà lójú ó náà ní pẹ́gbẹ́ ní ọjọ́ tí ó bá dé ọjọ́ júmọ̀à ní ọ̀jẹ̀ ọjọ́ júmọ̀à ní ọ̀jẹ̀ ọjọ́ júmọ̀à yẹn iná sì lọ́lọ́wọ́ bó ṣe ṣirò ọjọ́ júmọ̀à yẹn làwọn ọmọ àlìjẹ́nà wà àlìjẹ́nà ọjọ́ júmọ̀à yẹn làwọn ọmọ anáná ńkọ́ làwọn náà wa ọ wá nínú pé gbogbo ọjọ́ tí ọjọ́ júmọ̀ àbá ti dé láyé yìí gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba dátọ́ jábẹ̀ mí òní hílàhílò máa bá pé kọ́mọ́tì òní lọ́jọ́ náà kọ́mọ́tì òní lọ́jọ́ náà wọ́n á máa sá kíjokíjo pé kọ́mọ́tì òní lọ́jọ́ náà àyàfi èèyàn àti àlùjànnú nìkan ni ọ̀dà mu. sẹ́wọ̀n kẹ́yìn kílọ̀ kẹ́yìn kò bá jẹ́ júmọ̀à kò bá jẹ́ asabt kò bá jẹ́ alahad kò sí ètò burú mbẹ́ ṣùgbọ́n àwọn nǹkan míì tọ́lọ̀ ń dáhùn ẹ̀rú máa bá àwọn gbogbo ọjọ́ jùmọ̀ kọ́ má jẹ́ pò ní lọ́jọ́ tí ọlọ́run ọba pé gbèǹdàkè àmọ́ ọ̀jẹ̀. ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò nínú àwọn àmì tí ó síwájú gbèǹdàkè àmọ́. àkọ́kọ́ àwọn àmì onáà ní bi'satun nabi sallallahu alayhi wa sallam ríran tọ́lọ́run anabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa dídé tá anabi dé àmì kan ní nínú àmì pé gbèǹdàkè àmọ́ ti ṣe kíni ó ti dé torí pé ńlá anábì gbẹ̀yìn gbà anábì tí ò sá anábì mi tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ òun náà lẹni tọ́lọ́ fi kágbá gbogbo àwọn ìránṣẹ́ wa kullu shay'in idha ma tamma nuqsanu gbogbo nǹkan láyé tó bá ti di kó pé àdínkù ló kù nígbà tí anábì gbẹ̀yìn ti dé kò sí tó kù má ti ìgbéǹde al-qiyama lọ. ó nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó Imam bukhari àti muslim tí wọn gbà wá anabi wa sallam. alayhi wa sallam ana wa sàcàtò kahatayin ọlọ́wọ́n bá rán mi ó mi sílẹ̀ ayé nígbà tèmi àti kìyàmà tààrí báyìí ọ̀nà ọmọ àká rẹ̀ eléyìí tá a máa fi sáfọ̀mọ́ àti ọmọ àká tààrin ọ̀nà méjèèjì láti ṣe àfihàn. pé dídí òun yìí o ìgbéǹda kìámà ni ọ tẹ̀lé kéésì kọ́ na ọmọ àka àfábẹ́là àti ọmọ àka tí ń bẹ lẹ́bàá ọmọ adìrín àbí ìka àfábẹ́là pẹ̀lú ọmọ adìrín torí tó bá kọ́ àwọn lọ́nà ó túmọ̀ sí pé àsìkò sì wà ṣùgbọ́n tó nà ní ọmọ àka méjèèjì gbígbé ń gbé mi dìde ríran ń rán mo ti ṣe rí sí ti ń ìyẹn ni pé nǹkan kan ọ̀yà wa ó túmọ̀ sí pé gbẹ̀ndẹ̀ alùkìyàmà ti dé tán eléyìí jẹ́ àmì kan nínú àmì pé gbẹ̀ndẹ̀ alùkìyàmà ti dé jàmà dídí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àmì nínú hadithi Jibril antalidal amatu rabbataha kí ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ obìnrin tó jẹ́rú kìí sọ ọmọlúwàbí ó wá bí ọmọ ọmọ yìí wá jọ̀gà fún ìyá rẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ òun náà ni kí àwọn lọ́balọ́ba àwọn ẹni tí wọ́n ní lẹ́rú èyí sì ti mẹ́rú nínú ẹ̀sìn Islam ta ni wọ́n ń pè lẹ́rú ǹjẹ́ amẹ́ni tí wọ́n ń pè lẹ́rú nínú Islam ẹ bá mi dáhùn ta ni wọ́n ń pè lẹ́rú who is a slave nínú Islam naam rárá o ẹni tí wọ́n mú lójú ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà àsìkò tí wọ́n wá mú lójú ogun yẹn wọ́n mú lójú ogun yẹn wọ́n mú ní ipò pípé òun jẹ́ kèfèrí ẹni tá a mú lójú ogun eléyìí táwọn mùsùlùmí ń bá wọn kèfèrí jà ìgbà táwọn mú onítọ̀hún lójú ogun yẹn a mú ipe kí ló jẹ́ kèfèrí ẹni táwọn mú bẹ́ẹ̀ lójú ogun tóun jẹ́ kèfèrí yẹn bákan márùn ni yẹn ni kó tọ́sọ lórí àwọn mùsùlùmí kó fi ṣe nǹkan nínú nǹkan márùn yìí imal qatil ọtọ́ sí lórí àwọn mùsùlùmí kọ́ pa torí pé tọ́ta mùsùlùmí náà bá mú mùsùlùmí lójú ogun kí ni òfin ṣe àwọn náà pa ni. wà ìmọ̀ mẹ́nu àbí kó tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn kó tú wọn sílẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ dà. pé nínú yín o tí máa ń fẹ́ dáhùn sílẹ̀ yóò san iye báyìí gbogbo ẹni tó bá ti san tiẹ̀ yọ gba òmìnira rẹ̀ àbí nínú ràpadà kó lórí àwọn mùsùlùmí ó sọ yìí pé òun ó fi wọn gba pààrọ̀ pẹ̀lú ẹni táwọn kèfèrí náà mú ó fi wọn ṣe pàṣípààrọ̀ ẹlẹ́kẹ̀rin òun náà ní ká fi wọn sílẹ̀ ká má pa wọn ṣùgbọ́n ká sọ wọn dẹrú ká fi wọn sílẹ̀ ká má pa wọn ká sọ wọn dẹrú òní wọn ń pè ní al-istirqaq ẹlẹ́ẹ̀karùn ká má pa wọn ká fi wọn sílẹ̀ ká sì má sọ wọn dẹrú ká fi wọn lẹ̀ lómìnira wọn kí wọ́n máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú bí kí wọ́n máa san al-jizya owó tí ẹni tí kìí ṣe mùsùlùmí ọ̀ máa san fún ìjọba Islam kó lè bá a láǹfààní àti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ajẹ́ pé nǹkan kan nínú márùn yẹn ó ní ká sọ wọ́n di kíni ká sọ wọ́n dẹrú ṣùgbọ́n nínú òfin ọlọ́run ètí mo ṣe é ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin nìkan ni yàtọ̀ sí àwọn obìnrin àti àwọn ọmọdé kéèké ní kíá tá a bá ti mú àwọn lójú ogun ní kíá tá a bá ti mú àwọn lójú ogun á sọ wọ́n dẹrú náà àwọn obìnrin àti àwọn ọmọdé kéékèèké sábà ti mú àwọn lójú ogun wọn dẹrù ni irú wọn wọn máa wá pín wọn fáwọn jagunjagun àwọn jagunjagun tó kópa nínú ogun àwọn ló la àwọn obìnrin yẹn kò sí ní tó burú ẹ̀tọ́ ni lábẹ́ òfin Ọlọ́run irú àwọn obìnrin yẹn tó ń bá fún ọ lọ́kàn nínú wọn kọ́ ọ bá wọn lò náà lọ́lọ́run ti ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim. أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn múmìnì àwọn làwọn tó ti pé wọn máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúgun wọn àwọn ẹrú wọn tí wọn mú lójú ogun rírí tíyàwó wọn bá rí abẹ́ wọn rírí táwọn náà bá rábẹ́ ìyàwó wọn rírí tí wọn bá rábẹ́ ẹrú wọn rírí tẹ́rù wọn náà bá ara bẹ́ẹ̀ wọn kò ní sọ wọn di ẹni èbú o kò ní sọ wọn di ẹni èbú ẹnìkan nínú àwọn olórí ẹnìkan nínú àwọn mùsùlùmí wọn á pín ọ̀kan fún nínú àwọn ẹrúbìnrin ọwọ́ abẹ́ ẹrúbìnrin yìí lò ẹrúbìnrin wa bí ma ṣé ẹrú lọmọ ẹrú ọmọ ajẹ́ ni àbọ̀mọlúàbí nàám ọmọlúàbí báwo ṣebí ìyá rẹ̀ ló bí nítorí pé ọ̀gá rẹ̀ jẹ́ ọmọlúwàbí kò rí bẹ́ẹ̀ gbogbo ògbà nínú òfin ṣẹ̀ríà gbogbo ọmọ tí obìnrin kan bá bí sọ̀wọ́lẹ́dò ha bí manzilẹ̀tì gbogbo ọmọ tí obìnrin kan bá bí bí ìyá ṣe rí lọ́mọ náà rí tí ìyá bá jẹ́ òmìnira ọmọ náà jẹ́ òmìnira tí ìyá bá jẹ́ rù ọmọ náà jẹ́ ẹrú àyàfi tó bá ti pé olówó ẹrú ńlọbẹrú sùn tẹrú fi lóyún bímọ ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹrú mọ̀ pé wa ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹrú nítorí pé báwo ni ó ṣe jọ́ máa mi tí ó sì tún jẹ́rú mi àti táìmù torí rẹ̀ ọmọ tẹ́rú bí fọlọ́wọ́ rẹ̀ ọmọ ni kìí sẹ́rú. ẹlẹ́kẹ̀jì ìdá gúrì rabik ọ̀fẹ́ yàwó yàwó tó wá fẹ́ wọ́n sọ fún ọkọ màlúwàbí ni yàwó tó wá délé yàwó tó ń sẹlé ọkọ ni bàbá kan máa ń pàṣẹ ránṣẹ́ pé báwo ni Fatima ṣe wá máa bá ń fọ́gọ́ pé a ah, bí Fatima wá bá ẹ̀fọ́ tó báwo yàwó tèmi máa nì ní a ah, ìyàwó rẹ̀ ni ẹrú tó ni ẹrú yín báwo ọmọlúwàbí ni mo fẹ́ ó ẹni tó parọ́ fún ọ lọ́ba kò bí léèrè lọ́ba padà lọ́ba ẹ sórí ntọ́wà ń bẹ̀ ni pé ó ṣàforíjì ni o àbí òye ó foríjì wa ni o tọrọ mọ ẹrú ni lóòótọ́ ẹ ẹni tí wọ́n bá parọ́ fún pé ọmọlúwàbí lobìnrin tó fẹ́ nígbà tó sì jẹ́ pé pàápàá tiẹ̀ ẹrú ni gbogbo ọmọ tóbìnrin yẹn bá ń bí ńkọ́ ọmọ làwọn ọmọ jẹ rò wa tọ́. So, nígbà tí obìnrin tó bá wá bímọ fólówó a àti sọ ikú ọmọ tó bí fólówó rẹ̀ yẹn ọmọ ni kì í ṣe ẹrú ìyá ńkọ́ nítorí ti bímọ fọ́gà rẹ̀ torí pé òun bímọ fọ́gà rẹ̀ tó ń kó lẹ́rú náà kò kó lẹ́rú ọ̀gá wa kú nígbà tọ́gà kú ọmọ tẹ́rú bí ńgbà wọn pín dúkìá ìyá rẹ̀ ìyá rẹ̀ ọbọ̀ sínú nǹkan àní rẹ̀ ìyá tó sínú nǹkan àní èèyàn ṣé ìyá ní lẹ́rú kọ̀tọ́ kéèyàn ó ní ìyá rẹ̀ lẹ́rú ọgbọ́dọ̀ túlẹ̀ bẹ́ẹ̀ náà lọmọ rẹ̀ tí wọ́n bá dáadáa ó tọba níyà rẹ bàbá rẹ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe kíni ó tún wọn sílẹ̀ tontikobìnrin tó bímọ fọgà rẹ orúkọ rẹ nínú òfin ṣẹríà oníkíni ummul walad ummul walad yẹn ni ké kèé ṣe yẹrú ìyá ọmọ ni tọgà rẹ bá ti kú ó yẹ kó rómìnira rẹ gbà tọgà rẹ bá ti kú ó kó rómìnira rẹ gbà ókè àsìkò tí bàbá ò tí kù. tí ìyá ó dòmìnira lẹ́yìn ikú rẹ̀ ọ̀gá rẹ̀ ò tí tí ó dòmìnira lẹ́yìn rẹ̀ ọmọdẹ́rú bí fọ́gà lòun abẹ́rú ọ̀gá ni tòyẹn nípa ọmọ ọmọ dàbí ọ̀gá fún ìyá rẹ̀ irú rẹ̀ ti sẹlẹ̀ ó ti sẹlẹ̀ ọ̀rọ̀ tá nàbí sọ yìí ó ti torí rẹ̀ wọ́n ń yìí ní nínú àwọn àmì kéékèèké ti bákan náà ìjà táwọn èèyàn jà lórí àpáta gold nínú àmì gbẹ̀ndẹ̀ alkiyama kéékèèké nù anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdéhùn tó gún régé ó ní gbẹ̀ndẹ̀ alkiyama ò ní dé o títí tí odò furat ní Iraq tí o fi sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan ní ojúsàn rẹ̀ ibi tó dùn yẹn ń sàgbà odò yẹn yóò sípayá ìdọ̀tí kúrò. lójú àpáta góòlù kan àwọn èèyàn ọmọ wa bára wọn jà lórí àti débẹ̀ akramakumullah tó bá ti ké bókun ṣe ń bẹ lẹkọọ ń bí òkun á jẹ kìí somi lásán lọ́wọ́ àlòkùn milk ńlọ́wọ́ àlòkùn òkun omi milk ní ń sàn lókun séèyàn ọ̀sẹ̀ kù lẹ́kọ̀ọ́ má nítorí dájú ni wípé bí omi mílíkì yẹn ti pọ̀ tóun bẹ́ẹ̀ làwọn èèyàn bá para wọn tó. so nítorí pé gbogbo tó bá ti lè yàtọ̀ sí nǹkan lásán ó máa ń pàkíyèsí àwọn èèyàn ó sì máa mú kí kálukú kó yọwọ́ ọjà sẹ́nìkejì. báwo wá ni tá a bá wá rí àpáta kan lọ́ọ̀kan tá a rí pé àpáta igóòzì ni tó sì ń kọ pé ẹ máa bọ̀ wá mú mi kálukú má kíkọ́ má dàkọ́ wá kó tiẹ̀ a ó dájú pé a ní rí bẹ̀dẹ̀ títí tí gbogbo ó fi kú torí pé oníkálukú ọmọ pé òní débẹ̀ ṣáájú mi èmi náà mọ̀ pé wọn náà òní débẹ̀ ṣáájú mi ọ̀nà lápára wa sí sápàtà ó sinmi jẹ́jẹ́ tiẹ̀ àní débẹ̀ títí tá a fi para wa anabi sallallahu alayhi wa sallam onígbèǹde alùkìyàmù òní dé ṣáájú kótó di pé odò alforot ní al-Iraq yóò sì payá àdọ̀tí kúrò lójú àpáta góòlù kan eléyìí tí àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ fayuqtalu min kulli mi'atin tis'atun nínú gbogbo èèyàn ọgọ́rùn wọ́n wọ́n ṣekú pààyàn mọ́kàndínlọ́gọ́rùn nínú gbogbo hundred wọ́n ṣekú pààyàn ninety nine wa yaqulu kullu rajulin minhum akunu ana alladhi anju oníkálukú ọmọ sọ pé bọ́yẹ̀ mi ni màá là tí màá rí mú bọ́yẹ̀ mi ni màá là tí góòlù yóò di tèmi bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ para wọn. alimam muslim òun ló gbà wá eléyìí ń bẹ nínú àwọn àmì kéékèèké tí gbẹ̀ǹdà kìyàmù bákan náà nínú àwọn àmì kéékèèké náà lè fín èéfín tó ṣe pé yọ ọsẹ yọ tó ṣe pé sísẹ yọ rẹ̀ onótù jẹ́ àmì kan nínú àwọn àmì gbẹ̀gbẹ̀ndé alùkìyàmà ti súnmọ́ ọlọ́ni fartaqib yawma ta'ti as-sama'u bidukhanin mubin ẹ fojú sọ́nà ẹ fojú sọ́nà ọjọ́ tí sánmọ̀ ó mú èéfín tó hàn gbangba tí ó mú jáde nínú àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndé alùkìyàmà onáni dhuhurul fitan fitina ó yọjú lóríṣiríṣi fìtínà yọjú lóríṣiríṣi wọlé àjẹ́ àwọn nǹkan ìyanu wọ́n ṣẹlẹ̀ lóríṣiríṣi wọ̀sù al-akhlaq àwọn àwa abú àwọn àwa tí ò da wọ́n máa hàn lóríṣiríṣi gẹ́gẹ́ bíi hadith ilé tí imaamu ahmed àti àwọn míì gbà wá láti Hudhayfa ibn al-Yaman radiyallahu ó ní wọ́n bi anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè ani sáà ìgbà wo gan ni gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ faqal anabi dáhùn yìí pé ilmuha inda rabbi la yujalliha liwaqtiha illa hu ìmọ̀ nípa kókó ẹni gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá mi ló wà ẹnì kò mọ̀ gbà tí ó dé àyàfi ọlọ́run walakin sa ukhbirukum bí mashariqiha ẹ jẹ́ kí n sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ẹ jẹ́ kí n máa sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ wa ma yakunu bayna yadayha àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú kígbèǹde alùkìyàmù tó dé anabi sallallahu alayhi wa sallam ó ní inna bayna yadayha fitanan wa harja fitina ó ṣẹlẹ̀ àti nǹkan méjèèjì ó síwájú gbẹ̀ndẹ̀ alùkìyàmù qalu ya Rasulullah alfitinatu qad arafnaha amantinjẹ fitina famal harj kí wàá níjẹ harj tóní ọ̀sẹ̀ síwájú qatil ìpànìyàn ìpànìyàn pọ̀ sáájú gbẹ̀ndẹ̀ alùkìyàmù mọ̀rùkọ́ àná rí báyìí ẹ̀ ọ̀bẹ ti ń pànìyàn lọ́tún wọ́n ń pànìyàn lọ́sì. àfi bí ẹni ń pa ẹṣin ẹni bí wọn ti ṣe ń pànìyàn lókèèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ àkọlọ wọn sànù wa aburú yẹn náà tún wá wọlé wá bá wa lórílẹ̀-èdè wa ń bì àwọn àjọ mujẹmujẹ àwọn àjọ apànìyàn àwọn agbésùmàmí agbádùn olóró wọn mà tún ti yọjú lórílẹ̀ tiwa náà ẹ wọ́n fẹ́ ṣe ń pààyàn pakúpa ọwọ́ àdàbí ìgbà tó ṣe pé inú gbólà ń gbé inú ìgbẹ́ la wa. àníjọba kan tí ó tiẹ̀ kíta fún wa wàlà hawla wàlà quwwata illa billah. bákan náà nínú àwọn fìtínà tí ó tún ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ alqiyama òun náà nípa rí àwọn òkùrọ̀ bíi ọgbọ̀n oníkálukú wọn mọ akọ́kọ́ rẹ̀ lánàá bíi ọlọ́run a sì ti máa pe lánàá bíi ya ba'da nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ọ̀sán nàbí kan tí ó wà lẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì ti rí nínú àwọn tó kpọrọ kpẹrẹ àwọn lánàbì láti rí Musailima al-Kadhdhab Musailima òkpọrọ òkpẹrẹ rẹ lánàbì bẹ́ẹ̀ náà ni nínú wa ni Mirza Ghulam Ahmed al-Qadiyani Ahmed Ghulam tó náà kpẹrẹ rẹ ní anabi Ọlọ́run táwọn kan fi ń kpẹrẹ wọn ní Ahmadiyya ọ̀nà kpọrọ kpẹrẹ rẹ lánàbì Ọlọ́run kó wá tó kpọrọ bẹ́ẹ̀ bó tu kò sẹ́nìkan tó kpọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́ lọ́wọ́ bò tú fún alẹ́ nìkan nínú àwọn kpọ̀rọ̀ báyẹn nígbà tó kpọ̀rọ̀ pera rẹ̀ lánàá bí ọlọ́run tí wọ́n mú àwọn níkílẹ̀ rí rẹ̀ ó ní àdìsí wo gan lẹ kà tẹ̀bi sọ pé ànàbì sọ pé kò sànàbì lẹ́yìn ọ̀ma wọ́n lànàbì sọ pé lánàbì yà bàdì lánàbì yà bàdì láàyè náà fi yẹtun lẹ́l jẹ́ns náà fi yẹtun lẹ́l jẹ́ns gẹ́gẹ́ bá sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bó sì sọ lédè lárúbá pé la ahada fi dar la ahada fi dar so gbogbo tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n máa ń ṣe bìnnáwó rẹ̀ alẹ́ fẹ́tì wọ́n máa ń ṣe bìnnáwó rẹ̀ alẹ́ fẹ́tì ọwọ́ ni no ó lè sàdífì yẹn kà ni bóòlù ti ra kà olódù ọwọ́ ara rẹ̀ bóòlù ẹ̀ka ọ̀ kà ó ní níta nàbí sọ ni pé la nàbí yọ́n bàdí ẹ wò kakúkà nítaná bí sọ ni pé lánà bí yà lánà àfihàn tún lè jẹ kò sánà bí kan bíi ti wulè orí tí ó wà lẹ́yìn mi òun á sọ pé nítaná bí sọ ni pé lá nàbí yón bàdí ike ike ànábì láàó òní ọ̀wà lẹ́yìn mi ẹ wọ́n ṣe yí wọ́sẹ̀ lé yẹn padà ìtumọ̀ yí padà la nabiyya ba'di kò sànàbì kan tí ó wà lẹ́yìn mi rárá òun wá kàńkà kú kà pé la nabiyyun ba'di ajẹ́ pé la mubtada nabiyyun khabar pé ànábì la ni ó di lẹ́yìn mi ipò wa ni ànábì la ẹ pé ànábì kò sí tọ́ ẹ rí i pé ọlọ́wọ́ bá ń tú àṣírí wọn bẹ́ẹ̀ náà ni mirza

ó ní sẹ wọn sẹ pé wọn sẹ ìpè yẹn pé tó bá ṣe pé òpùrọ́ bá ní ọ àbẹ́mi ni mo bá jókòrọ̀ ẹni tó bá jókòrọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́wọ́n ọba kò fi àrùn burúkú kò fi pa kọ́mọ pẹ́ kọ́mọ dínà kọ́lọ́wọ́n ọba fi kakú lókè pẹ́ àrùn burúkú bíi onígbá méjì kọ́lẹ́rà àbí gbé ọ̀rìn dysentery kíni kọ́ lọ́wọ́ bó fi pa ọlọ́wọ́ bá ti sẹ̀sà dysentery fún Mirza Ghulam Dini jẹjẹ mọ̀ pé gbẹ̀lọ́ yà kú sẹ́yìn káwọn ti ń tẹ̀lé àwọn ní kàtàdé bẹ́ẹ̀ ojú Kala, làwọn fi máa ríran anabi ti ti sọ fún àwa sallallahu alayhi wa sallam ó ní gbogbo anabi pátá gbà ibi tó bá kú sí ni wọn ò sì sí o anabi tó bá kú sórí ìgbẹ́. nbọlọ ẹkún ó sisi inú gbẹ́ni nínú sálángá wàlà hawla wàlà quwwata illa billah nínú àwọn fìtínà eléyìí tún wá ṣáájú ìgbéǹde alqiyama òun náà ni wípé ìmọ̀ ò ní o ìmọ̀ kò ní eléyìí tó fẹ́ tẹ̀rín lẹ̀ ikú ọlọ́run ọba ò ní já ìmọ̀ àgbà kúrò láàrin wa ní jíjá gbà ṣùgbọ́n ṣe ni ọlọ́run ọba máa ká ìmọ̀ kúrò lókè pẹ̀ pẹ̀lú gbígbẹ̀mí àwọn olùmọ̀ títí tí ó fi di pé kò sólùmọ̀ má àwọn èèyàn mọ̀ wá fa àwọn aláìmọ̀ kan ṣaṣíwájú nínú ẹ̀sìn àwọn ti kọ́kọ́ sọnù tẹ́lẹ̀ náà kí wọ́n á ní tẹ́ni tó sọnù lè bu ẹni tí ò ti sọnù ìsìnà náà ni sọ ẹ́ rí pẹ̀lú rẹ ti ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ kì í ṣe gbogbo ẹni tó rówó tó fi ra láwàní tó wé lónìí mà sáhọ́lẹ́lẹ́ láwàní ẹlòmíì òṣùká lásán ni o sáhọ́lẹ́lẹ́ tọ́ọ̀bù akẹ́kọ̀ọ́ rírọ̀ pa tó sì máa ro ẹrù tó wúwo kí ló fi sórí òṣùká ni àbí ẹ̀kọ́ ni so láwàní ẹlòmíì òṣùká ni ìdílà ìlmà ìndà onímọ̀ kankan kàlàǹfọ́ọ̀dì torí ẹ̀yìn mọ́ dínkù ìmọ̀ ó dínkù torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tí ò bá ti sí mà agídí ọ̀rọ̀ apọ̀ agídí náà máa fi dí ìmọ̀tọ́ yẹ kọ́ wà a máa jẹ body without engine jáde kí wọ́n ti sọ̀rọ̀ lórí fún abọ́fẹ́ sórí ibú ni orí ibú báwo ṣé bá ń bí léèrè tó bá ké gbígbóná lọ fẹ́ wà o tó bá jẹ tútù ọ wà o ọmọ ta ló ń ga lára o àbàṣe ẹsẹ̀ dọ́mọ̀ ta bá o. ọmọ àti yafa torí pé ńgbà tí ọba ti máa ń kí ni ó fi di nǹkan náà ni ọmọ fi di kò sí mà. bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ òun ni kẹsìrọ́tò zẹlzàl ilẹ̀ ọmọ mi ilẹ̀ wa wa wàláhì wo ti pọ̀ ń bì tó. kò dájú pé àṣẹkù sọṣùgbọ́n náà ń sànù wa ọba gbórílẹ̀-èdè wa síbi táwọn oníjógráfì tí wọ́n ti ń purọ́ sọ pé kò sí níbi tílẹ̀ tí máa ṣe kínni títí máa mì ẹ̀ kọ́ lọ́wọ́ bò pé kó mì àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ ọlọ́run dákun méjì ó mì o torí tó bá mì àkọ́kọ́ àwọn léwọ̀ lágbà àbí alágbà ẹni tí a bá fẹ́ sí foundation àtọ̀rọ̀ agbẹ́dájú blọ́ọ̀kù ni láwọn orílẹ̀-èdè bòmíì tó bá foundation wọ́n gbẹ̀tú yàrá kan sínú lẹ̀ wàláhì láti ibẹ̀ wọ́n rọ irin àti concrete tó ti máa so ọlọ́run á sa tiwa ó ṣàánú wa kò pé kílẹ̀ ọmọ mi so ilẹ̀ ọmọ mi lọ́pọ̀lọpọ̀ ẹ Japan ìyẹn lọ àwọn ní àjàkẹ́ gbogbo gbogbo everything kan dànù bọ̀ ni àwọn èèyàn náà ṣubú bọ̀ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ní àwọn China Indonesia Amerika, Egypt Iran Pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí lẹ́sẹ̀ máa ń mìíràn ọlọ́run bó sàdánwò fún ari ọlọ́run mẹ́jọ ari láéláé nínú nǹkan tí ó pọ̀ nígbà tí gbèndé alùkìyàmù bá ń súnmọ́ ó yẹ taqarabu zaman àkókò ó súnmọ́ gan ẹ bá dọ́dún kẹtẹ bá lálàáfíà ẹ kó ń bí àná bẹ́ẹ̀ ni ọjọ́ ń bí àná ni. torí pé alùbáríkà ó dínkù nínú ọjọ́ ayé díndínkù tá alùbáríkà bá dínkù nínú ọjọ́ ayé yóò jẹ́ kọ́jú súnmọ́ra wọn nínú àwọn àmì kéékèèké nù nínú fìtínà tí ó ṣẹlẹ̀ òun ni pé owó ọ̀pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi ní one thousand naira táwa gan gbọ́njú rí nàìjíríà yìí olówó gidigidi ni olówó gidigidi ni ṣùgbọ́n lónìí mílíọ̀n german kankan àbọ̀ german kankan ọba yóò tí ì rírí torí tó ọba rí tó ọba mú tọrọ kọ́bọ̀ tọrọ sísì ńjọ́ kan ọwọ́ agolo ọ̀tánu lónìí kí ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n pe owó mi ẹlòmíì sì ti dákú lọ gbaragada pé láyé wọn àwọn ọgbọ́rò bá ti yín nù ti pọ̀ bó ṣe ẹ̀rí pé kò sálùbáríkà lára rẹ̀. bọ́wá pọ̀ nínú àmì ti gbé ndàlù kí á mọ̀ ni pé yọ pọ̀ débi báwọn èèyàn ní bùkátà rẹ̀. ìyẹn ni pé yọ pọ̀ tayọ ń táwọn èèyàn ń fẹ́ àwọn èèyàn tiẹ̀ níwòsẹ̀ kan kò dájú pé gbà náà ti dé. àbó ti dé torí pé ẹ̀yin ní ìsìn téèyàn bá kó hundred thousand lọ ọlọ́ọ̀ ní òjì ó lè rìn désàlẹ̀ yìí lálàáfíà. àwọn kò tún máa wọ pé ọkẹ́ ẹsẹ́ burú ẹ ó dẹ̀ tún bá bẹ̀yẹ o ẹ̀mẹ́jọ lọ hundred thousand péré ni mo rò pé wa àsìkò yẹn owó pọ̀ kò sì ní rẹ́ni wò ó subhanallah bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ ó ní pé yẹn kọjá gbára sàárè ìyẹn ọmọ wa sọ pé ah ọmọ sí o kí ló dé tí ọ̀jẹ́ pé mi mọ̀ wà nù sàárè yìí subhanallah ìgbésí ayé òsùn yóò máa wò pé ó yẹ ká pé mi mo ti wà nù sàárè nísìnyí ṣé ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ gbogbo orí ìta sọ ní ìsẹ́lu mi pé wáì ẹ̀yin ò rí tọ́pìkì mi mu ni ẹ wá sọ̀rọ̀ kú sásọpá fẹ́ kú ni àbí ẹ̀kọ́ ni ìtọ́pọ̀lọpọ̀ ọmọ àwí nù kátó akọ kọjá gbára sàárè kẹ kátì ẹ̀ pé mi mọ wà nù sàárè aláwọn kan wọn wà lẹ wọn á ní tó kú bá ti kú wọn máa lọ ya kíni pákó tí wọn máa fi gbó lọ́dọ̀ àwọn haúsá ẹnìkan á dámọ̀ràn ètò àwa náà àwọn yorùbá làwọn àwa náà ó yẹ ká nírú rẹ̀ mọ́sálásí wa téèyàn bá kú ká má ṣẹ̀ṣẹ̀ lọ máa ya máa ẹnìkan á ah, á ah, nídìí ẹ kí ló dé ọlọ àwa kú lẹ́yìn <laughs> torí tá a bá gbé mọ́sálásí ẹ̀rù ń bà wá kọ́ kó ní ọmọ pè wá lọ́kọ̀ọ̀kan ibi táwọn èèyàn fẹ́ kú dé torí di eléyìí àsìkò tí gbèndé alùkìyàmà bá súnmọ́ èèyàn máa wò pé yá a lẹ ìtẹ́ni mẹ́kẹ́àdà ah, kí ló ṣe tí ọ̀jẹ́ pé mi mọ̀ wá nù sáré yìí gbogbo àwọn tá a sọ yìí alimami Bukhari ló gbé jáde nínú tírà alfitan nínú sàhíhì rẹ̀ nínú àwọn àmì tó ti wá tó gbèndé alùkìyàmà òun ni rírí ilẹ̀ ilẹ̀ ọ̀ máa rí i ìjọba lérò pẹ̀lú rírì ilẹ̀ òun náà ní kí bí ẹ ṣe jókòó mi ní ilẹ̀ ọkàn yanu ni tílẹ̀ bá yanu gbogbo tó wà lókè yóò sì kó mi kì í ṣe pé lẹ́mí o ilẹ̀ ọ̀ lanu yóò sì gbé gbogbo nǹkan mi gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n sì fi hàn o lè lọ sórí íńtánẹ́ẹ̀tì kó wo ó ṣẹlẹ̀ láwọn àsìkò tí ó jìnnà sísìn láwọn ìlú òyìnbó kan ó dídí àdúgbò lórí tí o sì bí ẹnìkan dáa tó lè wọnú rẹ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ já kó wọn jáde kí ni wọn náà mọ̀ tí wọ́n fẹlẹ̀ sí ọ. sọ eléyìí rírì mẹ́ta ni ó wá ṣẹlẹ̀ rírì ńláńlá mẹ́ta ni ó ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. nínú àwọn àmì tí ó tún síwájú rẹ̀ ó náà ní pé náà kàn jáde láti ilẹ̀ Yemen yóò máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́run ti kó wájọ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù nínú àmì nù nínú àwọn àmì òun náà ní pé inú àwọn èèyàn ò ní dùn sí pé àwọn ìní ogun a sì rèrè ogun kó inú àwọn èèyàn ò ní dùn sí ma ní ìsìn tá a bá borí ọ̀tá tá a kó dúkìá rẹ̀ lẹ́yìn pé inú wa máa dùn lásìkò tí gbẹ̀ndà kìyàmọ̀ bá súnmọ́ tán inú ò ní dùn sí lẹ́yìn ma bákan náà qismatul mirat nínú àmì pípéǹde alkiyama súnmọ́ oní àníkété yẹn bá kú wọn ní pínpín ogun rẹ̀ mọ́ àwọn yóò pa ànípín sẹ́wọ̀n kéèyàn ti ń ṣẹlẹ̀ wọ́n là ní pin kí ló ní tẹ̀ ní pin nígbà tí bàbá wa fi sílẹ̀ á wa pin wẹ́lẹ́wẹ́lẹ́ à bàbá yín nìkan ló ní gbà yẹn ẹ̀yin ọmọ ló ní nìsín wọ́n là ò ní pin tẹ̀léyìn nínú àmì pípé ndàlùkì àmà súnmọ́ni nínú àwọn àmì òun náà ní dídé al-Masih ad-Dajjal nínú àwọn àmì ńláńlá nù al-Masih ad-Dajjal òun náà ní òpùrọ̀ olójú kan al-Masih ìtumọ̀ tiẹ̀ òní aláìlálùbáríkà yíké ni alálùbáríkà gbólóǹkan lédè Lárúbáwá máa ń túmọ̀ sí nǹkan méjì inú rẹ̀ lélẹ́yìn alimẹ́síyẹ́ ti dajjal òní aláìlálùbáríkà alimẹ́síyẹ́ ti Ànábì Ìsá ni kí ni alálùbáríkà adajjal dídé rẹ̀ ń àmì pé gbẹ̀ndàlùkì ogójì ọjọ péré ìní ọwọ àlò lókè pẹ kò sì síbi tí dé lókè pẹ yìí ni òní rí wọ àti Maka Ọlọ́run ò ní jẹ́ Madina wọ Ọlọ́run ò ala. Ọjọ Maka wọ Masihi Dajjal ọjọ́ òkúrọ tí ọmọ apẹ̀rẹ̀ rẹ̀ ní Ọlọ́run àwọn sọ fún fi sọ fún òjò sì rọ. yóò sọ fúnlẹ̀ kó mú èso jáde yóò sì mú èso jáde lẹ́ẹ̀kan náà yóò mú yẹn yóò pa yóò sì tún sọ pé kó dìde yóò tún dìde ẹ dákun títí tí náà ìbá bá yín láyé ọ̀nà dẹ́ẹ̀fì yege dà àfi kọ́ lọ́wọ́ sànù wa torí ẹ̀ lànà fífi ní ká máa sáàdì ọlọ́run níbi aburú alimẹ̀sí adajal sẹ́fẹ̀yìn tí ma kẹ́tó sálámà ẹ̀ máa sáàdì ọlọ́run níbi nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika adabi jahannam. ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال كيف سيكو يا ماسيو وسانا بك لا تري نوح عليه السلام وفي دوري النبي محمد صلى الله عليه وسلم àfi kọjá kó ní kálukú wọn يوم kìlọ̀ fáwọn èèyàn wọn nípa fìtínà anabi wa sọ fún wa pé inna rabbakum laysa bi a'war dájúdájú olúwa ẹlẹ́dàá ti yín kì í sọ lójú kan ṣùgbọ́n mẹ́sìlẹ̀ dajjal ńkọ́ olójú kan ni arantẹ́ fi dá àmàlù wọ́n sì kọ́ sí orí rẹ̀ wọ́n kọ́ sórí rẹ̀ pé káfíìr káfíìrọ̀ káfíìr ẹnìkan ò ní lè káàfin múmìnì múmìnì nìkan ní oríjọ́ kà làwọn fi máa dá àmọ̀ pé ní tànàbí wí náà nì. àsìkò àti yọ rẹ̀ ni òtítọ́ tọ́ba yọ fìtínà ni fún gbogbo àgbáńlá yìí alimasihi dajali yóò gbọ́ àwọn èèyàn bẹ́ẹ̀bi pé ẹnìkan jáde sí nínú àwọn èèyàn láti nu alimadina tànàbí sallallahu alaihi wa sallam yọ pa arákùnrin yìí gbàtó bá pa á. yóò tún ní kó dìde gbà tó ń ti lóhùn ọgbà kọ́lọ́ ni tọ́rọ ti rí lójú rẹ̀ gbọ́n kọ síbẹ̀ yọ pa yóò tún jí yóò ní tuntun àgbà kọ́lọ́ ni mí báyìí yóò ní ní ìsìnmọ̀ tẹ̀sẹ̀ wàá mọ̀ pé wọ́n kọ́lọ́ lọ́hùn òpùrọ́ ni ọ́ yóò wá gbìyànjú láti pa ní ìsìn ní rí pamọ́ báyìí ẹni tí ó pa tí ó pa alimẹsíhì dajjal nígbà tó bá dé yìí ọ̀nà lànà bíi wà عليه السلام النبي عيسى ni الدجال النبي عيسى anabi الدجال ni ó pa adajal àwọn àdìsí tó sì fẹsẹ̀ rìn lẹ̀ tọ́pọ̀ rẹ gẹ́dẹ́ ó wà lórí eléyìí eléyìí tí ò ṣe takò ìgbà tí wàá sọ pé anabi Isa ò ní padà dé má tó ọmọ nǹkan kan nípa òfin Ọlọ́run tó sì yẹ kó gbé ẹnu ẹ lọ́kọ́ ọmọ ìyanu àfi lọ́dọ̀ ẹni tí ọ̀bọ yẹ eyín rẹ wò tí eyín bá ń dùn ọ́ tó ń sọ̀sọ̀kúsọ tó ń wíwèé kúwì ńgbà tó ráwọn aláìmọ̀kan tó ń parọ́ fún. adúrò àwọn hadith tó wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń sọ nípa eléyìí ẹni tí ọ̀mọ́ ń dánpẹ̀ láti jẹba bílẹ̀ rẹ̀ pé kó ṣe tàrífù hadith lásán yóò fìdí rẹ́mi. àwọn ni àwọn hadith tó kójú ẹ yẹn gbogbo ẹ kí ni wọ́n mọ̀ sí ń jáde olódo ọmọdé yẹ kọ́ wọlé kí ó tọ́wọ́ sọ̀rọ̀ àrẹ̀dàbà sẹ́wọ̀n káyọ̀ gbàgbà kúgbà púpọ̀ lẹ́kọ̀ọ́ bí oníkálukú náà Sheikhul Islam irọ́ lásán àmọ́ wá wíwí kú ẹ̀ máa sọ̀sọ́kúsọ nítorí wọn bá ní bẹ ẹni òsì torí pé ẹ̀yìn lajú olùkọ́ tó ti rí nígbà tí wọn bá sọ pé nítorí wọn bẹ òsì olùkọ́ ni ẹ̀ gbàtí wọn bá sọ pé nítorí wọn sallallahu alaihi wasallam tó sọ pé ń bọ̀ òní kò ní dé ah, bóòlù olùkọ́ tó ti rí òsì okòlù bàbá jẹ́ pé gbòòrò náà ló lù tó fi aláìgbọ́n ajẹ́pọ̀ olùgbòrò ànábì yìí tá ń o ànábì ìròyìn fún wa dórí ibo ni ó ti sọ ibo ni ó sọ sí báwo ni ó ti máa bọ̀ láti sẹ́mà báwo ni ó ti fi ọwọ́ lé orí ìyẹ́ màláìkà méjì tí ó sì fi sọ̀kalẹ̀ síbi mànára mọ́sálásí ní dèmáṣù tí ó sì sọ̀kalẹ̀ tí wọ́n bá mùsùlùmí kí wọ́n fẹ́ ti sọ̀lẹ́ à alimahidi yunmọ̀ntàdọ̀r onóòtìdé màdìjà àlùsùn náà ní òkèlè màdìjà àwọn olóòtú déngbà náà wọ́n fẹ́ẹ́ ti sọ láwọn wọ́n ti ránà bìrì sa wọ́n ní kọ́bọ́ síwájú kó ṣe sọ́láàtì àwọn wọ́n ní láyé àgbọ̀dọ̀ síwájú ṣe sọ́láàtì níwájú ẹ̀yàn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam àfi ká tó sẹ́yìn yín sá àlálà anabi ròyìn fún àyìn ní àbóòtọ́ abẹ́ ìgbọ́n tí Ibn Mas'ud sọ ni ó lànàbi sallallahu alaihi wasallam fún mi nírò wa huwa sadiq al-masduq olólódodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo. So anabi sóde oní ọ̀pá adajal oní ọ̀pá adajal tọ́ lẹ́yìn rẹ̀ Ya'juj àti Ma'juj àwọn tún jáde Ya'juj àti Ma'juj iná àwọn anabi adam làwọn náà wà o àwọn kúmá òbílẹ̀jẹ́ làwọn jẹ gbogbo nǹkan bíbàjẹ́ ni gbogbo ẹni tí nǹkan bá rí wọn àti wọn tó bá ṣe jẹ jíjẹ ni ètí ò bá ṣe jẹ bíbàjẹ́ ni omi wọn mú tán wọn lè mú omi òkun gbẹ anything tí wọn bá bá wá ju wọn bíbàjẹ́ ni. ànábì Ìsá yóò tún ta gírí pé wọn bá wọn jà ọlọ́wọ́n sọ pé agbára ò lè ká wọn so ọlọ́wọ́n bá ní ọ̀ wá pa wọn rùn yọ pa Yájújà àti Májújà yọ pa wọn rùn tọ́ba wa pa wọn rùn òórùn wọn wà á kún sọ fún ànábì Ìsá pé wọ àtàwọn èèyàn míì tẹ́ lọ sásìbi òkè ọkùnrin ní Sínà ibẹ̀ lọ́lọ́run nìkan sá pamọ́ sí nígbà tó lọ́wọ́ bá ń pa Yájúj àti Májúj run tọ́lọ́n bá wá pa wọ́n run òun wọn wá kún pípẹ́ ọlọ́run wá ra àwọn ẹyẹ àwọn ẹyẹ yóò wá gbókùn wọn lọ síbi tó wọ́ lọ ilẹ̀ ọba tún má padà ọlọ́run wá rọ òjò ńlá òjò yẹn lọ́lọ́run fi fọ gbogbo lẹ̀ máa tọ́ eléyìí ń bẹ nínú àwọn àmì tí ó síwájú ìgbéǹde alqiyama nínú àwọn àmì òun náà ni tulu ash-shams min maghribiha òòrùn ọ̀yọ́ láti ibi títí máa wọ̀ gbogbo aláàmà yìí pé òòrùn ní ìsìn tí ó bá yọ ó máa ń yọ láti east ni tó bá ti jọ gbéǹde alqiyama àti west ńlọrọrùn ti yọ àti west ńlọrọrùn ti yọ níjọ́ tí òòrùn bá fi lè yọ níbi títí máa wọ̀ ọjọ́ yìí ìmánì ẹni tí ò ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ kò lè ṣe láǹfààní o tó bá pé jọyún lèèyàn gbàgbọ́ pé mo á gbọ́ lọ́wọ́ gbọ́ báyìí kò lè wúlò mà ìyẹn ni kókó tó dijọ́ gbẹ̀ndà kìámà lèèyàn máa ṣe ìmánì ẹni tó bá mú àgbàdo tiẹ̀ lọ́wọ́ dijọ́ gbẹ̀ndà kìámà pé ní gbangba kìámà lòun ó ti gbìn tòun ṣé yóò wù kò ní wù ẹni tí túbá tó ló dijọ́ gbẹ̀ndà kìámà kó edukwa pé anabi sallallahu alaihi wasallam sọ pé ilẹ̀kùn túbá ọlọ́run ọba ò ní di ọjọ́ tó ràn ọ́ láti ibi títí máa wọ̀ ọlọ́run ọba sànù wa. ìjọba ìdàlù kìyàmà tó rùn bá yìí àkọ́kọ́ lójoojúmọ́ ọwọ́ àna lọ́dọ̀ pé yọ lójoojúmọ́ yóò lọ forí balẹ̀ lábẹ́ àga ọlọ́run ọba wa yóò wá sọ fún ọlọ́run ọlọ́run t'ọba tó bá sọ fún pé kọ́ yọ yọ máa bí ọlọ́run bá léèrè ìwọ ọlọ́run ibi tí màá máa gbà yọ ni kí n ti yọ àbí ibi tí màá máa gbà wọ̀ ọlọ́run níbi tí wọ́n máa gbà yọ náà ni kò ti yọ títí dọ́gbìn dà òkè ma tọ́lọ́run wa sọ pé ibi tí wọ́n máa gbà kò ti yọ lónìí subhanallah dà òkè nínú ẹranko tí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ páwọn èèyàn gba àwọn àpẹẹrẹ ọlọ́run ọba gbọ́ ẹranko yìí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọn ò ní ìgbàgbọ́ sí àwọn ààyè ọlọ́run ọba wa èwo ní ọ̀kọ́ jáde sí òrùn ní ọ̀kọ́ yọ níbùwọ̀ rẹ̀ ni abẹ́ranko ní ọ̀kọ́ jáde àwọn olùmọ̀ ìyapa wà láàrin wọn ṣùgbọ́n ètò wà lákọọ́lẹ̀ ni pé tọ́kànnú méjèèjì bá ti dé èkejì náà tẹ̀lé ni tó bá kó òrùn lọ́kọ́ yọ níbi tó ti wọ̀ ẹranko jáde tó kó ẹranko lọ́kọ́ jáde òrùn yọ yọ gba tí ti máa ń wọ̀ eléyìí jẹ́ ọjọ́ gbẹ̀ndà kìíyàn ọjọ́ tó ti kọ́tọ́ wá pé jọ́nà lọ dá ìmánì tiẹ̀ dúró dà kò ní wúlò tó pé ọjọ́ náà lọ fẹ́ túbá kò ní wúlò bẹ́ẹ̀ náà ni oníkálukú wa náà pé torí pé tó o bá rí rere ṣe láyé nìsí kí ló ṣe ń jọ gbẹndà kìámù bí ẹnìkan tó ní à gbàtọ́ pé jọ gbẹndà kìámù yóò gùn gan màá tíráì láti jẹ́ pé kẹ́ bá mi fi àgé sínú sàárè mi kẹ́ pọn mi sí so nígbà tọ́jọ́ yẹn bá dé màá sálò àlà kó tó di kí wọ́n ṣe ìṣirò lórí tèmi gbogbo sọ láti tè ṣe láyé fa màá bẹ̀ ṣe tọ́ rẹ jẹ kò sáyè má bẹ́ẹ̀ náà ni ẹni tó ní mi ní túbá nígbà tó bá kú dẹ̀dẹ̀ tí màá kú màá túbá a inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir bẹ́ẹ̀ ló wà ní Sahih Muslim ọlọ́wọ́ bá ma gba túbá yín lópin ìgbà tẹ́mi ọ̀bá ti dé gògóńgò yín tẹ́mi bá ti dé gògóńgò túbá kọ̀ tawba ni kò wúlò mà ó ti bọ́ torí ẹ ẹni tó gbádùn ló máa ń túbà o ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ ló máa ń kábàámà o tí kú bá ti dé ní ìsìn alùkìyàmà kékeré ti bẹ̀rẹ̀ síwájú alùkìyàmà ńlá dandan ni ká gbà pọ̀pọ̀ àpò dandan òní ká gbàgbọ́ yìí pé àpò sẹ́rí òògùn mọ́kù gan àmì kọ́ ọmọ kó kù ni kò wá sẹ́nìkan tí wọ́n ríru rẹ̀ ṣe fún tọ́jẹ́ kò sẹ́nìkan. So tí wọ́n rí oògùn mọ́kùsẹ̀ fún tóògùn jẹ́ á rí i pé kò sí tàbí ṣùgbọ́n igbe yẹn ó kú náà ni. ọ̀nbẹ nínú wa ẹni tó lọ́wọ́ bá kọ àkọọ́lẹ̀ pé ẹ̀mí rẹ̀ yóò gùn jọjọ fún bẹ́ẹ̀ mi bá gùn títí wàá kúnjọ kan náà ni. ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé iye ọjọ́ tó lọ́wọ́ bá kọ fún un ó kúrú jọjọ wàá kú náà ni ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ yìí pé innal mawta hatmiyyun ikú tẹ̀rí yẹn dandan ni o kò síbú yẹn sí ni ó kú náà ni gbogbo ń tó bá jábẹ̀ mí nílé ayé yìí bóyá lẹ̀ ń gbé àbí sámà lọ́wà ènìyàn ni tàbí àlùjọ̀nù tàbí màláìkà tàbí ẹranko àbí kòkòrò àbí ẹyẹ